lára àwọn àgbà eléré tíátà nílẹ̀ yorùbá tó ti lé ní àádọ́rin ọdún ni olóyè samson elúwọlé tí gbogbo èèyàn mọ̀ sí jìnàdù ewele àgbà òṣèré pàtàkì kan ni jìnàdù ewele ipa ọba olóyè tàbí bàbá ló sábà máa ń kó nínú eré ọdún 1952 ni wọ́n bí ẹni ọdún mọ́kànléláàádọ́rin ìyẹn 71 ni bàbá jìnàdù ewele báyìí ọdún 1969 ni olóyè samson elúwọlé bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà nígbà tó darapọ̀ mọ́ ìṣọ̀lá ògúnṣọlá theatre group ìyẹn aisho pepe aisho pepe jẹ́ ọ̀rẹ́ sí ẹ̀gbọ́n jìnàdù ewele iṣẹ́ mẹkáníìkì ni samson èlúwọlé ìyẹn jìnàdù ewele kọ́ ní àárọ̀ ọjọ́ kó tó di òṣèré lọ́dọ̀ aisho pepe kó tó di wípé ó darapọ̀ mọ́ ẹgbẹ́ tíátà aisho pepe ló ti máa ń tẹ̀lé aisho pepe àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ jáde tí wọ́n bá ní òde eré nítorí pé ó jẹ́ mechanic tó sì mọ ọkọ̀ wà dáadáa òun ló máa ń sábà wà wọ́n tí wọ́n bá ń lọ ṣe àfihàn eré nítorí pé ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ni Aisho Pepe jẹ́ àmọ́ lọ́jọ́ kan Aisho Pepe àti àwọn ẹgbẹ́ rẹ̀ fẹ́ ṣe eré orí ìtàgé kan èyí tí wọ́n pè ní ìyá alálùbọ́sà ní Mọdákẹ́kẹ́ High School Samson Elúwọlé ló wà wọ́n lọ gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe àmọ́ ẹni tó yẹ kó kópa Kàsálí nínú eré orí ìtàgé náà kò lè kópa nítorí pé ara rẹ̀ kò yá kí nǹkan má bàa bàjẹ́ aisho pepe bẹ Samson Èlúwọlé ìyẹn Jìnàdù Ewèlè kó wá kó ipa náà ó ya gbogbo ènìyàn lẹ́nu nítorí pé ó kópa náà dáadáa ló bá kúkú darapọ̀ mọ́ ẹgbẹ́ tíátà aisho pepe ìyẹn Ìṣọ̀lá Ògúnṣọlá tó sì di mánéjà níbẹ̀ òṣèré tó láàmì laaka ni bàbá Jìnàdù Ewèlè o ipa mánigbàgbé ló kó nínú òsì àlàyé madam yoyo irunmúlowó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbájọ dẹ́nì àwọn ayé ní mọ̀ràn aṣẹ́wó mọ́kà wọn ò yá lọ. òwò alágbèédá wọn. àgbà òṣèré kan tí a tún rántí nínú àwọn eléré tíátà nílẹ̀ yorùbá èyí tí ọjọ́ orí wọn ti lé ní àádọ́rin ọdún seventy ni màmá Lánrè Hassan àgbà òṣèré ńlá kan ni màmá Lánrè Hassan o ẹni tí gbogbo ayé mọ̀ sí ìyá àwẹ̀rọ ọjọ́ màmá yìí ti pẹ́ púpọ̀ nínú iṣẹ́ tíátà lọ́dọ̀ òjó ládìípọ̀ tí a túmọ̀ sí bàbá mèrò ni ìyá àwẹ̀rò ti kọ́ iṣẹ́ tíátà pẹ̀lú irúfẹ́ àwọn èèyàn bíi ọ̀gá bello alúwẹ̀ àti àwọn míì orúkọ òjó ládìípọ̀ theatre group ni wọ́n yí padà sí àwàdà kẹ́ríkẹ́rí october three ọdún nineteen fifty ni wọ́n bí màmá lánre hasan ẹni ọdún méjìléláàádọ́rin ni ìyẹn seventy two ìlú èkó ni wọ́n bí màmá náà sí láti bí ọdún mẹ́rìnlá fourteen ni ìyá àwẹ̀rọ ti darapọ̀ mọ́ òjó ládìpọ̀ theatre group lẹ́yìn ikú òjó ládìpọ̀ ni adébáyọ̀ sàlámì ọ̀gá belò di olórí ẹgbẹ́ tíátà náà ìyá àwẹ̀rọ kàwé ní lagos school of dramatic arts èyí tó wà nílùú èkó lọ́dún 1970 a sì gbọ́ wípé ìyá àwẹ̀rọ tún ṣe diploma ní center for cultural studies ní university of lagos ipa obìnrin rere abiyamọ tòótọ́ olóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ìyá àwẹ̀rò máa ń kó nínú eré lára àwọn eré àgbéléwò tí ìyá àwẹ̀rò ti kópa ní ìlú gángan ìkúnlẹ̀ kẹsàn-án olúwẹ̀rí màgbó owó blo mama insurance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ah, I come to see you about this um, Ifeanyi No. a kò ṣàìrántí àgbà òṣèré kan tó tún jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ èyí tí wọ́n ń pè ní yẹmí ẹlẹ́bùìbọn ipa tí bàbá olóyè ifáyẹmí ẹlẹ́bùìbọn kó nínú ìdàgbàsókè iṣẹ́ tíátà kò láfijọ́ o òǹkọ̀wé ni bàbá náà olùkọ́ni akéwì ni ẹlẹ́sìn ifá ni òṣèré sì ni ipa babaláwo tòótọ́ gẹ́gẹ́ bí ẹ̀sìn rẹ̀ ló máa ń kó nínú eré onígbàgbọ́ púpọ̀ nínú àṣà àti ẹ̀sìn ìbílẹ̀ yorùbá ọmọ ìlú òṣogbo ìyẹn ìpínlẹ̀ ọ̀ṣun ni bàbá yẹmí ẹlẹ́bùìbọn onílé apá ọ̀tún òfojú re wo ni. bẹ́ẹ̀ ni. àkóṣà ìrántí àgbà òṣèré kan tí wọ́n ń pè ní Peter Fatomilọ́lá lára àwọn àgbà òṣèré tíátà nílẹ̀ Yorùbá ni olóyè Peter Fatomilọ́lá ipa babaláwo tòótọ́ tàbí olóyè àti èèyàn pàtàkì láwùjọ ló máa ń kó nínú eré January 16 ọdún 1946 forty six ni wọ́n bí ẹni ọdún mẹ́tàdínlọ́gọ́rin ìyẹn seventy seven ní í ṣe ọmọ ìpínlẹ̀ Èkìtì ni bàbá náà babaláwo ni bàbá rẹ̀ èyí ló túbọ̀ jẹ́ kí ìmọ̀ rẹ̀ nínú ifá gbilẹ̀ tó bẹ́ẹ̀ ó darapọ̀ mọ́ olókun theatre group lábẹ́ ìdarí ọ̀jọ̀gbọ́n ọlárútìmí lọ́dún tó ti pẹ́ sẹ́yìn ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì ilé ifẹ̀ ni peter fatomilọ́lá ti kẹ́kọ̀ọ́ nípa theatre arts lọ́dún 1978 olùkọ́ sì tún ni nílé ẹ̀kọ́ náà ó kópa tó jọjú nínú ṣàngó rise of the saints ṣàwòrò idẹ ìjà ọmọdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipa olóyè Peter Fatoyinmọ́lá kò ṣeé fojú parẹ́ o tá a bá ń sọ nípa ìdàgbàsókè iṣẹ́ tíátà lórílẹ̀‐èdè Nàìjíríà. mi lọ́mọ àbálùmọ́dọ̀ àṣà òrò òṣùwọ̀n o ọmọ àbálùmọ́dọ̀ àṣà òrò rẹ̀. a kò ṣàìrántí òṣèré pàtàkì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ olóyè Adédèjì Adérẹ̀mí ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí ọlọ́fà iná òṣèré pàtàkì àgbà onítíátà àti agbẹ́dẹ̀gbẹ́yọ̀ ni bàbá olóyè Dèjì Adérẹ̀mí tí gbogbo ènìyàn mọ̀ sí ọlọ́fà iná bí a bá ń wá òṣèré kan tó mọ ìjìnlẹ̀ yorùbá àti tìfún tẹ̀dọ̀ èdè àtàtà yorùbá ẹ má wá jìnnà adédèjì adérẹ̀mí ọlọ́fà iná ni ó gbọ́ ìjìnlẹ̀ èdè yorùbá dojú góńgó ọmọ ẹdẹ ní ìpínlẹ̀ ọ̀ṣun ni ó sì joyè ṣọ́ba lójú ní ẹdẹ may fifteen ọdún nineteen fifty ni wọ́n bí bàbá náà ẹni ọdún mẹ́tàléláàádọ́rin ní í ṣe ìyẹn seventy three iṣẹ́ carpentry ni ọlọ́fà iná kọ́ láti ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ láàrin ọdún 1965 sọdún 1970 láti ọdún 1972 ni Dèjì Adérẹ̀mí Ọlọ́fàiná ti dá ẹgbẹ́ tíátà tiẹ̀ sílẹ̀ òun pẹ̀lú Erinfọlámi Daṣọfúnjó Gbọ́lágadé Akínpẹ̀lú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eré orí ìtàgé pàtàkì àti ọ̀pọ̀lọpọ̀ eré àgbéléwò Yorùbá ni bàbá náà ti kópa dáadáa láwọn bíi Báṣọ̀run Ògúnmọ́lá Balógun Ìbíkúnlé Ògèdèǹgbé Agbógungbòrò àfọ̀njá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́fà iná ti di ẹni igba ojúmọ̀ nínú iṣẹ́ tíátà ó ti kópa nínú eré àgbéléwò bíi ìjà ọmọdé ìdààmú ọ̀túnba kábíyèsí olódùmarè máyégún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà ó ṣe nínú lísàbíà gbòǹgbò àkàlà látọwọ́ olóògbé akin ògúngbè. wọ́n fi mí ṣe olúgbọ́n ṣe é sì mọ̀ pé pàtàkì ni olúgbọ́n ní ilẹ̀ ògbómọ̀ṣọ́. lára àwọn àgbà eléré tíátà nílẹ̀ yorùbá tí a kò gbọdọ̀ má dárúkọ nínú fídíò yìí ni Adébáyọ̀ Sàlámì ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Ọ̀gá Bello gbòǹgbò pàtàkì kan ni Ọ̀gá Bello jẹ́ nínú iṣẹ́ tíátà nílẹ̀ Yorùbá àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lára àwọn tí wọ́n gba ara Òjó Ládìípọ̀ ìyẹn bàbá Mèrò kọjá ni òun ló sì gba ipò aṣíwájú nínú ẹgbẹ́ tíátà náà lẹ́yìn ikú bàbá Mèrò tí wọ́n sì pe orúkọ ẹgbẹ́ tíátà náà ní àwàdà kẹ́ríkẹ́rí tó gbajúmọ̀ púpọ̀ lásìkò náà May nine ọdún 1953 ni wọ́n bí Adébáyọ̀ Sàlámì ọmọ ìpínlẹ̀ Kwara ni àwọn ọmọ rẹ̀ bíi mẹ́ta ni wọ́n sì tún jẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré bíi Fẹ́mi Adébáyọ̀ Tọ́pẹ́ Adébáyọ̀ àti Sodiq Adébáyọ̀ láti ọdún 1964 ní ọ̀gá Bello ti wà nínú iṣẹ́ tíátà o títí di òní olónìí ẹni àádọ́rin ọdún ìyẹn seventy years ní í ṣe ọ̀gá Bello ti kópa nínú àkàkà tán àwọn eré àgbéléwò lórílẹ̀ Nàìjíríà èrè àkọ́kọ́ tóun fúnra ẹ̀ kọ́kọ́ ṣe ní ogun àjàyè lọ́dún 1985 ó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣèré ANTP ìyẹn Association of Nigerian Theatre Arts Practitioners àìmọye àmì ẹ̀yẹ ni ọ̀gá Bello sì ti gbà nídìí iṣẹ́ tíátà láti ìgbà tó ti bẹ̀rẹ̀ títí lọ di òní olónìí. no reply ah actually telephone yẹn àti rédíò wọ́n ní fault ni mo ti sọ fún àwọn technicians yẹn Vambora, que faz.